tó ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò Ramadan Kareem orúkọ ẹgbẹ́dún àlàyé táwọn afá wa tí wọ́n dìde nísìnyí ṣe fún wa gbogbo ẹ̀kọ́ tí yàn bá kọ́ ní tó dáa jù ní kíkẹ́ yàn ní sí ọwọ́ díẹ̀ kó ní kún kó lè bá a jàǹfààní fún lọ́jọ́ iwájú gbogbo ẹ̀yàn máa wá tẹ́lẹ̀ pé ẹ̀ mọ̀jú nǹkan míì lọ ẹ̀ tètè kẹ́kọ̀ọ́ lórí tí wọ́n sọ yìí ọlọ́wọ́n gbọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa o gbọ́dọ̀ sọ pé àfa ń padà bọ̀ torí pé àrà yìí nara tán dáadáa torí pé àwọn àlejò pọ̀ nílé bí pẹ̀lú mi lénìí àlejò mi kejì ti wọlé láti lè ṣe Alpha and Travel Limited bàbá wa fadúlà sheikh alhaj al-imam abdulsalam abiodun salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi ta'ala wa barakatuhu. àdúpẹ́ púpọ̀ pé ẹ darapọ̀ mọ́ wa lórí ètò yìí lọ́dún yìí iléeṣẹ́ afámọ́kùn náà ọlọ́run níjọ́ bàjẹ́ ọlànàbí lọ́dọ̀ ọlọ́run lọ́láìlọ́lá. bàbá kò tó pé a lọ sórí ti ẹgbẹ́ dání iléeṣẹ́ afámọ́k tó rà mọ̀ pé ọ̀rọ̀ nípa ìrìn àjò ìyẹn fẹ́ lọ Mọ́kà ìyẹn fẹ́ lọ múra lè ohun tí ẹ̀ ń ṣe ṣùgbọ́n mo fẹ́ bèrè kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin hajj àti umra tọ́lá àwọn ẹlòmíràn sọ tọ́wọ́lẹ́ ẹlòmíràn kọ́ ọ̀lọ́ hajj lágbájá ń kọ́ ọ̀lọ́ umra ẹlòmíràn ọmọ ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì. tó alhamdulilah um, ẹ ṣeun uh, alimam alhamdulilah wasalaatu wasalaam ala rasulillah muhammad bin abdullah wa alihi wa sahbihi alillah amma ba'd. Um, ìyàtọ̀ tó wà láàrin hajj àti umra ní ṣókí hajj ẹ̀ẹ̀kan ni iṣẹ́ hajj lọ́dún ẹ̀ẹ̀kan ṣoṣo là máa ń hajj lọ́dún àmọ́ umra kò sígbà téèyàn lè ṣe umra umra wà time to time èèyàn lè lọ umra ọlọ́sẹ̀ kan èèyàn lè decide pé gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ ló ń fẹ́ lọ ṣe umra so umra ó cut across allahu akbar allahu akbar adúpẹ́ púpọ̀ fún àlàyé tẹ̀sí fún wa ní níwọ̀nba ṣókí mo mọ̀ pé àwọn pọ́ìntì tó jọ́jẹ́ tó mú múra àti hajj. Uh, at the same time nínú hmm. umura hmm. a ní lọ sí mọ̀nà a ní lọ sí arọ́fà hmm. nínú hajj nìkan láti lọ iṣẹ́ torí ṣe hajj wa gangan mọ̀nà láti bẹ̀rẹ̀ ṣe hajj tí ṣe hajj ṣì ń bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹjọ oṣù dhul hijja a bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹjọ ọjọ́ kẹsàn-án tí ń ṣe ọjọ́ arọ́fà hmm. ọjọ́ kẹwàá tí ń ṣejọ́ jọ àkọ́kọ́ tàbí tá hmm. jámúra àkọ́kọ́ ọjọ́ tá ọjọ́ kọkànlá ìyẹn jámúra ẹlẹ́ẹ̀kejì hmm. àti ọjọ́ kejìlá oṣù ìjà ọjọ́ márùn-ún yẹn hajj hajj a lọ sí mina àti arafa umra a ní lọ sí mina àti arafa alhamdulilayi adúgbò fún àlàyé ẹ Eh, ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn nípa tí ń jẹ́ yàtọ̀ tí ń bẹ láàrin umra àti hajj tí àfa wa alhaji wa abiodun abdulsalam tí wọ́n ṣe lálàyé fún wa láti lè ṣe afamok travel and tours limited baba hmm, gẹ́gẹ́ bí ètò yín ní iléeṣẹ́ afamok tẹ̀ ń kọ́ àwọn èèyàn lọ sí umra tẹ̀ ń kọ́ àwọn lọ sí hajj kí ni nǹkan tí ń fún yín láti yọrí náà lákọ̀ọ́kọ́ mo fẹ́ béèrè torí at least eh, bóyá ní hajj last year náà mo ti bá lè ṣe yín pàdé ní torí mi náà lọ ní last year mo ti bá lè ṣe yín pàdé tẹ́ gbogbo àwọn èèyàn yín pátápátá náà dẹ̀ ṣe dáadáa lọ́hùn tẹ pé eh, ẹni tó ní iléeṣẹ́ náà ọlọ́run ni àjọ sọ̀rọ̀ tí wọ́n dẹ̀ agiri pé pẹ̀lú ògbó ọlọ́run ṣọlá àwọn bọ̀ wá bá wa ní orísun tí wọ́n sì ti ran yín wá báyìí kí ni àwọn nǹkan tí ń fún yín ní àṣeyọrí iléeṣẹ́ náà. alhamdulilah adúpẹ́ fọlọ́n um, aláṣẹ àti olùdarí alpha mark tours and travels alhaji mustapha kayode isa um, kò sí ti agbàlérò tí wọ́n gbàlérò nípa iṣẹ́ yìí tí ń fún wa láṣeyọrí ju wípé ká ṣe khidma àwọn alálàájì hmm. ká ṣètọ́jú àwọn alálàájì tó ràlejò Ọlọ́run ni wọn. ìtọ́jú yẹn bẹ̀rẹ̀ láti wípé ilé ní gbígbà ní Maka àti ní Madina kó mọ̀ jẹ́lé tí ó jìnà sí haram hmm. tí ó súnmọ́ haram tí ò wá ní ṣe pé yóò wà lọ́nà jíjìn ẹ̀rọ wa mọ̀ bá àwọn èèyàn ṣáà mọ̀ wọ mọ́tò lọ haram ni kò sówó lọ́wọ́ wa ilé tó jẹ́ sọ haram gan-an sáfù haram ó déwájú òtẹ́ẹ̀lì wa báyìí. ẹlẹ́ẹ̀kejì ni pé ajé kó di dandan láti lè ṣe háfámọ́ ọkọ̀ wípé oúnjẹ àárọ̀ àtalẹ́ di dandan ni kódà bálálàájì báwo kó mọ́ gbé nǹkan kan dání àmọ́ oúnjẹ àtàárọ̀ àtalẹ́ àfi sínú ètò wa hmm. zemzem àfi sínú ètò wa pé a mọ̀ fáwọn alálàájì lọ́fẹ̀ẹ́ àti aṣọ ìram pẹ̀lú ògo ọlọ́run aṣọ ìram náà pẹ̀lú ògo ọlọ́run ah. n tí sínú pákéjì ojú wípé owó ẹran àdáyá hmm. tá a bá dán an láàlọ́ gbà iye tó bá sì jẹ́ á sọ fáwọn òjáàjẹ so ara àwọn nǹkan tí à ń ṣe láti ọdún tó ti pẹ́ díẹ̀ wá dìsín inú tá a fi ṣe ń ní àṣeyọrí nínú iṣẹ́ yìí. alhamdulilayi a dúpẹ́ púpọ̀ iléeṣẹ́ náà ọlọ́run níjọ́ bàjẹ́ ọlọ́nàbí lọ́dọ̀ ọlọ́run aláìlá ìlọ́lá ẹ fún àǹfààní àwọn tó bá fẹ́ bá afamọ́ ọ̀kùnlọ́sẹ̀ hajj tó bá fẹ́ bá yín rìnrìn àjò hajj nàbí ń múra ṣé èkó nìkan lẹ bẹ́ẹ̀ ni àbẹ lásojú káwọn àkiri ìlú mi tọ́lá àwọn tó ń wò wá ní orísun bíi wọ́n pọ̀ láti Àbújá ni láti Kaduna ni láti Sokoto ni láti Lọrin ni everywhere náà ti ń wò wá wọ́n máa jẹ́ pé àwọn ará èkó nìkan làǹfààní yìí wà fún. alhamdulilayi afamok tours and travels a ní ẹ̀ka báyìí ní oríṣi ìlú mẹ́rin yàtọ̀ sí èkó èkó ń jẹ́ karùn-ún lọ́wọ́ báyìí hmm. a ní ẹ̀ka ní Ìlọrin hmm. a ní ẹ̀ka ní Àbújá hmm. a ní ẹ̀ka ní Òṣogbo a ní ẹ̀ka nìbàdàn tí olú iléeṣẹ́ afamok tours and travels the headquarter tó wá wà lẹ́kọ̀ọ́ ní nọ́mbà fifty by ohando filling station ìkọ̀tún ìdímọ̀ road ní ìkọ̀tún inú ilé epo ohando ilé epo bus stop ni hmm. inú ilé epo yẹn gangan ni hmm. headquarter afamok tours and travels wa hmm. àti pé ó múra wa pẹ̀lú ògo ọlọ́run á gbéra lọ́dún yìí ní twenty second of may lọ sí madina a sì padà yomurati Ramadan Ramadan bí kudurati lai twenty second of May lórí Turkish airline, bí kudurati lai a sì padà ní six of June so pẹ̀lú ògo Ọlọ́run ètò múra wa ń lọ lọ́wọ́ báyìí gbogbo ẹni tó bá fẹ́ ṣe ìrìnàjò náà tó bá fẹ́ báyìí lọ sí múra lógo Ọlọ́run ó ti ẹ̀ ti dá báwọn bí ẹ bọ́rọ̀ ìdíhùn dá àwọn tó bá fẹ́ báyìí lọ sí múra nọ́mbà wo ni kí wọ́n pè àwọn tó bá fẹ́ bá lọ sí múra lẹ́kọ̀ọ́ kódà gbogbo ibi tó bá wà tó bá ti pe nọ́mbà yìí gbogbo contact yẹn ó pàpà reach headquarter which is Èkó ni kọ́ pé nọ́mbà MDCO e Alhaji Káyọ̀dé Isa Mustapha lórí zero eight zero three three zero four five eight two five kọ́dẹ̀ pé operation manager Alhaji Abdulsalam lémi tí mò ń sọ̀rọ̀ yìí lórí zero eight zero three zero double seven nine double four one kápẹ́ Ìlọrin ni kápẹ́ Ajia Awa Bature lórí zero eight zero nine six one double seven two four five kápẹ́ ìlú ìbàdàn ni kí wọ́n pe alhaji wa mustapha hussein lórí zero eight zero six six three six zero three double eight kápẹ́ ìlú òṣogbo ni kápẹ́ alhaji wa abdulbashir lórí zero eight zero zero seven zero double three one zero nine zero four five. Allahu Akbar. tó gbogbo àwọn nọ́mbà yẹn náà lẹ́gbọ́ tí wọ́n sọ yẹn ṣùgbọ́n èyí tó ti pàtàkì jù gbogbo ẹni tó bá ti tí ó bá rí gbogbo nọ́mbà yìí pé tó bá ti rí nọ́mbà ti ọ̀gá àgbà tó ní iléeṣẹ́ gangan tó bá ti rí nọ́mbà yẹn pé ìlú tó bá wà wọ́n á líǹkì ẹ̀mọ́ ibi tí yóò lọ ẹ bá ń tún nọ́mbà ti md yẹn ẹ bá ń tún tún yẹn pé. zero eight zero hmm. double three hmm. hmm. zero eight zero double three zero four five eight two five zero eight zero double three zero four five eight two five. So, nọ́mbà md iléeṣẹ́ afamok náà ni wọ́n tún sọ fún wa yìí fún gbogbo àǹfààní tí wọ́n là kalẹ̀ yìí tí wọ́n náà bá fẹ́ jẹ nínú àǹfààní yìí àfi kó o tètè bá wọn dòwò pọ̀ kó o bá wọn lọ sí hajj àti umra gbogbo ẹ̀ náà ni wọ́n ń ṣe létò pẹ̀lú ògùn kó tó lè fáwọn àlọ́sà ǹjẹ́ àǹfààní wà fáwọn tó pé ah afamọ́gì mi náà dẹ̀ fẹ́ bá wọn lọ àmọ́ ìyìn lágbára lẹ́ẹ̀kan náà kì í sí mo fẹ́ máa sanwó yẹn díẹ̀ díẹ̀ ni pé sí àkáǹtì kan wà tẹ̀ ṣètò fún àwọn pé bẹ́ẹ̀ ni pẹ̀lú gọ́ọ̀lọ̀ tí bẹ́ẹ̀ oṣù mẹ́fà mo fẹ́ fi dá tó bá dìgbà tó pé kì í máa bá yọ. bẹ́ẹ̀ ni àǹfààní wà fún san díẹ̀ díẹ̀ hmm. lórí umura àti hajj àǹfààní wà bá ti ń ṣe nìyẹn àkáǹtì tá à ń lò náà ni Sterling Bank mm. Sterling Bank tó bíà Afamok Tours and Travels Limited àkáǹtì nọ́mbà wa jẹ́ zero zero six one double seven 3272. Mm. Sterling Bank 0061 double seven three two seven two. Afamac Tours and Travels. So, Afamac Tours and Travel Nigeria Limited. Afamac Tours and Travel Limited. Àwọn náà ni wọ́n rán àfàwà Sheikh Al-Imam Abdulsalam Abiodun wa. Sórí ètò yìí, olóògbé ọlọ́run ṣáàlà gẹ́gẹ́ bí iye ń tá àjọṣọ pẹ̀lú ẹni tó ní iléeṣẹ́ náà ẹ márùn ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni wọ́n yọjú sí wa ní ibi kó tó di pé wọ́n lọ sí umura wọn tí wọ́n fẹ́ lọ báfa ni wọ́n tó bá fẹ́ bá wọn lọ sí umura nínú àwẹ̀ Ramadan yìí tètè kàn sí wọn tètè pé àwọn nọ́mbà tí wọ́n pè kalẹ̀ yìí kí ẹ ti bá wọn sọ̀rọ̀ ẹ gba fọ́ọ̀mù ni o ẹ sanwó ni o ẹ ṣe gbẹ ni o kẹ ẹ ti ṣe ẹ pẹ̀lú wọn kọlọ́n dákun sàgbàdo ẹnì kọ̀ọ̀kan wa wọlé ànábì lọ́dọ̀ ọlọ́wọ́ láyé ìlànà torí pé ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tọ́mọ́jú èèyàn ní owó bí tá a wà káfá mọ́kànlá bá ti bá wọn sọ̀rọ̀ ẹ jẹ́ kákọ́ fi bíi márùn yìí kákọ́ fi tẹ̀ dán Orísun wò gbọ́dọ̀ ẹ̀kú pẹ̀lú ògùn ọlọ́run ṣáà lọ́gbọ́n ẹ̀ ń tẹ̀ ń wò mí lé ẹ̀ ní disappoint wa mm. gbàtà àwọn náà bá rí kọ́ọ̀lù tí wọ́n rí oríṣiríṣi àwọn èèyàn náà tó pé ah a fẹ́ bá yín lọ a fẹ́ bá yín lọ nítọ́wọ́ àdúrà bá sọ báyìí ah ah a ti mọ̀ pé kò ní mòmúlòmù kọ́lọ́n dákun sàgbọ́dọ̀ nìkan kan wa afamọ́kùn náà kọ́lọ́n níjọ́ bàjẹ́ o alọ́yè alọ́bọ̀ lẹ́ẹ̀mọ́ alọ́wọ́ ọlá nẹ́bí Muhammad sallallahu alaihi wa sallam lórí ètò wa Ramadan Kareem àwọn náà wà tẹ fi ránṣẹ́ sí wa o àwọn àwọn àwọn béèrè béèrè o táwọn yẹn máa jẹ́bù wa àwọn retí ṣé ká máa retí pẹ̀lú ògbó ọlọ́run kó gbàdúrà wa ó ṣe wọn múra bó ṣe á jẹ fi ránṣẹ́ sí wa á lọ sókè lọ́wọ́ nísìn àlejò mi kejì àlejò mi kẹta àwọn náà wọlé sórí afẹ́fẹ́ pẹ̀lú mi ẹ̀sìn rẹ̀ kú kalẹ̀.